para el polaco, aquí a 放心嘛。 gbogbo àwọn tó gbọ́ wa ní ìsìn opportunity nìyí fún yín tí màmá bá ń sọ̀rọ̀ á ní pé ọlọ́run ló rán o ìyẹn ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú wọ́n á ń béèrè ní wákàtí ọ̀wọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wà táwọn tí ó gbọ́ wà lè dà èwo nínú àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti wá sílé ayé yìí ni ó fẹ́ sọ̀rọ̀ ni ò ní ṣàlàyé pé ọlọ́run ló rán o. ṣé Samuel ló sọ̀rọ̀ ní nínú bíbélì ni ò pariwo pé ọlọ́run ló rán o. àbí Muhammadu ló fẹ́ sọ̀rọ̀ ni ò sọ pé ọlọ́run ló rán o. Nóà sọ̀rọ̀ ó lọ́lọ́run ló rán o. Jésù gan sọ̀rọ̀ pé ọlọ́run ló rán o. ìyá onídìrí dé ó sọ pé ọlọ́run ló ràn ọ́ kí ni nǹkan tó ń dábànú jẹ́ lẹ̀ mo yín tó bá yá màá ṣí bíbà yìí sílẹ̀ gbogbo ẹni tó bá ní ìkùnsínú lórí ìyẹn kó pè kó ṣàlàyé ara rẹ̀ then ìkejì wọ́n ní ológo ni Èdùmàrè dá ìran Yorùbá pé ẹ̀yin ọ̀dọ́ ògo wà nù yín gbogbo nǹkan tí ó lè ṣẹlẹ̀ tá a bá gba òmìnira wa ni Mrs. Onítìrí Abíọ́lá ló ṣàlàyé èwo lẹ takò nínú rẹ̀ ṣé ẹ kì í ṣe ológo ṣé ó pè nìyẹn ṣé olórí burúkú nìyẹn ni ẹ pè wọlé kẹ ẹ ṣàlàyé ara kẹ ẹ introduce ara yín pé gbogbo nǹkan tó lóye mrs onítìrí sọ yìí o pé ó kùnà bó wá dẹ̀ jẹ́ ìrìn lẹ́kùnà kẹ́ ẹ ṣàlàyé èmi ráàyè ti yín torí pé àárín yín ni mo wà inú mi dùn pé mo jẹ́ ọmọ Èdùmàrè ọmọ Yorùbá tó tẹ́ ẹ bá níkùn sínú pé Ọlọ́run dá yín lólógo ẹ pè wọlé kẹ́ ẹ ṣàlàyé ká mọ̀ bá ṣe wá nǹkan ṣe sí i torí tí àmódi bá wà ní inú ilé wa ìjà kọ́ láàfin lé alábòdì jáde à á dáwọ́ jọpọ̀ pẹ̀lú ìfẹ́ láà ṣe ìtọ́jú rẹ̀ bóyá èmi dẹ̀ ni orí mi ò pé torí mi dàrú tẹ́ ẹ bá ní láti gbé mi lọ sí ilé ìwòsàn káàdì jọ tìmọ̀ pọ̀ ká ṣe àtúnṣe lórí rẹ̀ kẹ́ bá ń kọ̀rẹ́ torí mi so gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí a yẹ̀ wò nínú gbogbo bá a ṣe ń lé káàkiri látọjọ́ yìí ṣé ẹni tí ó wá ń sọ̀rọ̀ ní ìsìn pé àníṣe kó tó di pé election dé a gbọ́dọ̀ gba òmìnira wa kí ló dé tó fi di ọ̀tá àlù nínú gbogbo èdè tó yí ó sì ń pè ó ní pé ẹni tó bá tako ìran Yorùbá tó ní pé òun fẹ́ kọ̀ntínú láti máa pa òwò ọmọ Yorùbá rẹ̀ tó lóun máa kọ̀ntínú láti gbẹ́sẹ̀ lé kò ń dí yín lọ́wọ́ ìlọsíwájú ìgbéga yín pé kí ọlọ́run parẹ́ ńbo ló ti bá ọ wí tí ọ̀gbógun ti ìran yorùbá ni tó o ní pé ọmọ tí ọlọ́run dá ní ológo yàwúyàwú ni kó máa ṣe kó máa ṣe aṣẹ́wó kiri kó máa tọrọ jẹ kó lọ ọmọ tòsílẹ̀ olówó láti gbàgolo gàrí kan gbogbo eléyìí tó bá ń dùn ẹ̀ lọ́kàn pè jáde pè wọlé tá a bá ti ṣe tán nísìn kó o béèrè rẹ kó dẹ̀ ṣàlàyé ara rẹ kó introduce ara rẹ wèrè tó wà láàrin wa a fẹ́ dá a mọ̀ ká lè ṣètọ́jú rẹ̀ a ní pa ọ́ so bẹ̀tẹ̀ feel free ẹ pè wọlé kẹ́ sọ̀rọ̀ so kí màmá wa tó máa lọ ẹ jẹ́ kí wọ́n parí nǹkan tí wọ́n bá wá léde kí wọ́n fi ìbàlẹ̀ ọkàn kan fi sọ̀rọ̀ wọn aráàyè láti gbọ́ ti yín ọ̀rọ̀ yín ìdùnnú ló mú wá fún wa ó ń fún wa ní ìrètí pé ọjọ́ ọ̀la lè dà pé a kúrò nígbèkùn a sì sórí ire ẹ máa bọ́rọ̀ yìí lọ́mọ ẹ ṣe gbọ́. Thank you. Yeah. subscribe and like. And see you to Ikita.